alhamdulillah suma salatu wa salam ala rasulillah adá ọpẹ́ fún ọlọ́run adẹ̀tọ́rọ ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa muhammad sallallahu alayhi wa sallam a kí ẹ̀yin ará ilé ẹ̀yin lólùfẹ́ ètò yín ètò wa ètò almuflihun èyí tí ilé ẹ̀kọ́ muflihun high school tó wà ní àdúgbò muslim ìfẹ́lódùn ìdí òbí nílùú ìbàdàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ́lọ́hun àlékún àgbéga amọ̀bániṣe fúnlé ẹ̀kọ́ náà gbogbo àwọn tó kúnṣẹ́ ọlọ́run yìí lọ́wọ́ nínú òbí àtàlágbàtọ́ àtàwọn mùsùlùmí táwọn náà tó ń sọ̀pọ́ọ̀tì ètò yìí pẹ̀lú gbígbówó kalẹ̀ ọlọ́run má jẹ́ kó tán lọ́wọ́ gbogbo wa kọ́lọ̀n jẹ́ àjọ bá ẹ̀san rẹ̀ tó bá dinú àlìjánà Firdaus ẹ̀yẹ́ rúṣẹ́ ọlọ́run ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò wa lóru òní pẹ̀lú àyọkà láti inú alukur'an èyí tí anas rasheed hashim ti yóò ka bismillah أعوذ بالله من الشيطان الرجيم وإذ قال لقمان لبنيه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ọlọ́run bá ní fún àwọn ọmọ náà ní àlùbáríkà tí ó pọ̀ ẹ jẹ́ ká gbọ́ kíka hadithi látẹnu akẹ́kọ̀ọ́bìnrin wa hafsọ ọ̀wádé bismillah قال رسول الله صلى الله عليه وسلم البر حسن القلب والإثم ما حاق في صدرك وقريت أن يطلع عليه الناس رواه Muslim Translation The Prophet of Allah peace be upon him said righteousness is good character and sin is that which disturbs your heart and you do not like people to know of it transmitted by Muslim Lessons from the Hadith 1. Islam lays much emphasis on good behavior 2. One should refrain from doubt two matters. Three, any deed that causes doubt and confusion in one's heart should be avoided. Four, a believer will not like people seeing him committing sins. Ọlọ́run bá fún àwọn ọmọ náà ní àlùbáríkà má jẹ́ kí wọ́n gbàgbé e mọ̀. Ẹ̀yin arúsìn Ọlọ́run, eléyìí ni apá kẹta nínú ọ̀rọ̀ ṣíríkù mímú orogún pẹ̀lú Ọlọ́run, mímọ wárí fún nǹkan míì lẹ́yìn Ọlọ́run èyí tí à ń ṣe àlàyé bọ̀. Tó bá wá rí bẹ́ẹ̀, a ti ń sọ ọ́ lọ mọ̀ zọ́hírù ṣírk mọ̀vọ́hírú ashirk àwọn manifestations of association partners with Allah àwọn nǹkan wo láàmọ́ rí páàfì mọ̀ pé ẹbọ leléyìí ẹbọ leléyìí ẹbọ leléyìí lẹ́yìn ìgbà tá a ti ṣàlàyé pé ẹni tó bá kú lórí ipò ní ṣíríkù ẹyọ kan tí ń ṣe pẹ̀lú ọlọ́run yóò rà sínú náà ni a dẹ̀ ti mú ẹ̀rí wá lórí ẹ̀ kódà àwọn tó jànà bí ọlọ́run ọlọ́run náà tó sọ bẹ́ẹ̀ fáwọn náà pé tán bẹ́ẹ̀ lè lọ mórogún pẹ̀lú òun ọlọ́run òun ọba iṣẹ́ wọn jẹ́ ni kọ́lọ́n má jẹ́ kí iṣẹ́ èmi àti yín ó bàjẹ́ ẹ̀yin arúṣẹ́ ọlọ́run a ti sọ̀rọ̀ kọjá nípa mímọ́ sin nǹkan míì lẹ́yìn ọlọ́run nínú òòṣà omi òkè oòrùn òṣùpá àti gbogbo ohun táwọn èèyàn máa ń sìn lẹ́yìn ọlọ́run àti yanjú eléyìí bákan náà a ti sọ̀rọ̀ tó pọ̀ nípa àrùkọ̀ àṣìríkíyà ní máa pa ọ̀fọ̀ ọ̀fọ̀ eléyìí tó túmọ̀ sí pé a tó ń pe nǹkan míì lẹ́yìn ọlọ́run bọ́yà ń pe àǹjẹ̀nú kan ni oríṣiríṣi àwọn ọ̀fọ̀ yẹn pọ̀ nílẹ̀ yorùbá tí wọ́n máa ń pa kódà tọ́jọ́gbà táwa náà wà ní kékeré a máa ń rí àwọn eléré tí wọ́n máa ń pa ọ̀pọ̀lọpọ̀ ọ̀fọ̀ yẹn nínú àwọn eré wọn gbogbo mùsùlùmí òdodo tí ọ̀fẹ́ kú lẹ́lẹ́bọ kò gbọ́dọ̀ máa pọ̀fọ̀ wọ́n fọ pé eléyìí ọya lọ lò báyìí kó o tó lo ọṣẹ yìí ọfọ̀ tó pa sí rè tó o bá ti pa ọfọ̀ yìí sí wọ́n máa yọ̀ mọ́ ọ ní ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ lọ́mọdé yọ̀ mẹ́yẹ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ àwọn ọfọ̀ yẹn pọ̀ báwọn tẹ́ pa máa ń rí mùsùlùmí òdodo ò gbọ́dọ̀ pọ̀fọ̀ wọ́n fọ ní nǹkan kan eléyìí ńlò báyìí ó pọ̀fọ̀ sí eléyìí fi wọ́n lẹ̀ ó pọ̀fọ̀ sí mùsùlùmí tó bá ti ń parú ọ̀fọ̀ báyìí tó kú lẹ́ni tí ń pa tí ò ráyè tù bá kò sáforíjì fún lọ́dọ̀ ọlọ́run yóò rà sínú iná ni kọ́lọ́hún mọ̀ sí wálẹ̀ tí ó wọ náà débi páàtì ara nù a adẹ̀ ti ṣàlàyé pé tó bá jẹ́ rúkìá ṣẹ̀rẹ̀ ìyà tó jẹ́ tá a fi ń ka ó ọlọ́run àbáwọn àdúà àwọn àlìmàṣúrọ̀ àbáwọn àdúà tó kọ wa o èèyàn ka ayatul kùrùsí yù kèé ṣe ẹbọ èèyàn ka kúlíwà falak nurse kìí ṣe ẹbọ èèyàn ń ka àwọn àṣkárù bíi àwùjọ bíi kẹlìmọ́tì lá ìtàmọ́tì mẹ́ńsárì ìmọ̀ ọ̀kọ́lakọ̀ fún sọ ọlọ́run kìí ṣe ẹbọ èèyàn ka hasbuna lọ́wù wà ní ìmọ̀lúwakìl kìí ṣe ẹbọ láhàúlà wà láàkúwátà ìlàbí láìlà àlìyé làọ̀dún gbogbo tó bá rí báyìí eléyìí èsì ẹbọ ká lọ gbọ́n yẹn yé nítorí pẹ́lú mi náà lè rò wípé kí ni wà ń bẹ̀ àfi lárúbáwá sọ̀kan àfi yorùbá sọ̀kan rárá o ṣíríkù náà ń bẹ nínú ọ̀fọ̀ lárúbáwá àwọn lárúbáwá ẹlẹ́bọ náà ní àwọn ọfọ̀ ọbú tí wọ́n máa ń pa tọ́yẹ́ pé èdè lárúbáwá òun ni wọ́n ò fi sọ kìí sọ̀rọ̀ awi ní lárúbáwá àbá awi ní French àbá awi ní Yorùbá o bí kò ṣe pé content irú ń tà ń wí yẹn tó bá ti yàtọ̀ sí pa ń wí àyà Quran àfi ń wàsọ àfi ń wá oore àbá ń wí àwọn àdúà tó wá látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam àfi ń wàsọ àwa ń tẹ̀síwájú àáfàá lára ẹbọ òun ni tàlíkù tàmọ́ ìmì tàlíkù tàmọ́ ìmì òun náà ni ká máa so àsorọ̀ àsorọ̀ sínú ilé àsorọ̀ sínú mọ́tò àsorọ̀ sí apá gbígbé nǹkan kọ́ apá gbígbé nǹkan kọ́ ọmọ lọ́rùn kó lè já sí wípé fún ìsọ ọlọ́run àáfàá ní àwọn lárúbáwá àjà ìlíyà ara tí wọ́n máa ń ṣe leléyìí wọ́n ti ní àwọn nǹkan kan tí wọ́n kò sínú àwọn nǹkan wọn á gbé kọ́mọ lọ́rùn pé ní òní jẹ́ kọ́mọ yòó kú òun ni ó jẹ́ kí ọmọ yòó là kúrò níbi sharul ayuni wàlà hasad wàlìjìn pé ní ó jẹ́ kan là kúrò níbi aburú àwọn olójú bú àwọn ẹni bú àwọn eléte bú àbáwọn oníkèéta bú àbí níbi aburú àlìjànú tó máa ń àtàkì ọmọ ẹbọ lélẹ̀ nínú ìsìláàmù agbé kọ́mọ lọ́rùn agbẹ́kọ̀ lápá asókọ nídìí àbáwa gan la gbé kọ́rùn fúnra wa àbá agbẹ́kọ̀ ilé àbá agbẹ́kọ̀nù mọ́tò ẹ̀yin mùsùlùmí òdodo mo mọ̀ páwọn nǹkan kan ọmọ sọ kúlẹ́kúlẹ́ nú ẹ̀mí yín pé à níta àáfàá yìí ìpele bọ àwọn àáfàá mọ̀ máa ń ṣe fún wa ńlẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni ńlá ṣe ń sọ fún yín pé àlétò tiwa yìí alimuflihun afẹ́kájọ jèrè àwọn tí ó jèrè àwọn tí ó sórí ire ìtọ́lọ̀ ń rán sí wa lànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tẹ́ ẹ bá rí àáfàá tóun náà mẹ́bọ mẹ́sìn tọ́jẹ́ pé lànà ẹ̀bọ ló fi jẹun kò lè gbà yín kalẹ̀ wájú ọlọ́run o àáfàá yẹn ọ̀sà fún yín ni o àáyà ń bẹ nínú súrátùlì bákọ́rà ọjọ́ tí àáfàá yẹn ọmọ sá fún yín tọ́jẹ́ pé kálukú ọmọ wa hàn fún wọn àáfàá tiẹ̀ ti jìnnà ju ọlọ́run tó ní yawma yafiru limaru min akhi wa ummihi wa abihi wa sahibatihi wa bani ọkọ ọmọ sá fún ìyàwó ìyàwó ọmọ sá fọkọ bàbá ọ̀sà fọmọ ọmọ ọ̀họ̀ fún bàbá ẹ̀gbọ́n ọmọ ọ̀họ̀ fàbúrò kò sí fámìlì mi máa ń jọ náà torí náà ni pé òdodo ọ̀rọ̀ ọlọ́run là ń sọ yìí ẹbí irú àáfàá bẹ́ẹ̀ sànàbí sallallahu alaihi wasallam àbá rẹ́rìn inú kùránì àbí súnà pé ká máa so nǹkan kọ́lé fẹ́ni á nǹkan kọ́nú ṣọ́ọ̀bù ká lè máa tà ṣé wọ́n ní ká so nǹkan kọ́nu mọ́tò ká má bàa l'accident ẹ lọ wo àwọn ilé tó lè ń kó ṣèbí wọ́n so nǹkan kọ́lé ṣèbára rí ẹ̀ so nǹkan kọ́lé náà nu ẹni pé tẹ́ ẹ bá ti gbé nǹkan kọ́nu ilé olè ò ní já yín ìgbóná ò ní wọlé àwọn ilé tí ìgbóná wọ̀ ṣé wọn ò so nǹkan kọ́lé torí náà ni mùsùlùmí òdodo ẹ̀yin ẹ má so nǹkan kọ́lé yín o ẹ má gbé nǹkan kọ́ ọmọ yín lọ́rùn ọmọ kódà kẹ́ ẹ tó tóbi tó aeroplane sọmọ yẹn lọ́rùn yóò tún lọ ọlọ́run àwọn nǹkan bẹ tá a padà sọ ńgbà bá parí ọ̀rọ̀ ẹbọ nínú àwọn nǹkan tá a fi máa wà tọlọ́run ọlọ́run fún gígùn a àwọn nǹkan wo la lè máa ṣe tá a lẹ́bọ ní ká gbé alẹ́ bọ ni èmi kí mo sọ bẹ́ẹ̀ àáfàá àtọ̀bá ní èéfẹ́ bọ ẹni kọ́ wá tú àdíìsì tá a fẹ́ kà yìí àdíìsì méjì òun ni màá kà ẹ ń bá ti wá lè sọ pàdíìsì méjèèjì yìí ànábì kọ́ ló sọ ọlẹ́jọ́ tí ó jẹ́ wájú ọlọ́run àdíìsì alákọ̀ọ́kọ́ àti kàlá níbi ètà àṣelọ náà ànábì sallallahu alaihi wasallam ó ní iná rúkọ̀ wàtàmọ́ ìmọ̀ wàtíwálátà ṣirikun ànábì ní ìmọ̀ àpọ̀fọ̀ ọbú ìmáa sọ àsọ̀rọ̀ àti ìmáa sọ oògùn ọ̀fẹ́ ànábì lẹ́bọ ni jama èmi kí mo sọ bẹ́ẹ̀ o ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn náà sọ bẹ́ẹ̀ sheikhu al-Albani wọn ládìísì àdìísì tó dáa ni àárínú masnadu ìmáàmù wa Ahmad àti súnánù ìmáàmù wa Abi Dawud ibi tá a ti rí àdìísì nu nínú àdìísì míì Anabiwa wa sallallahu alayhi wa alihi wa sallam wọ́n wa pe mana alakọ̀tẹ̀ mímọ́tán fàkọ̀dí aṣọ̀rọ̀kà anabi lẹ́ni tó bẹ́ ilé so nǹkan kan rọ ó so kọ́lé ó so kọ́ apá ó so kọ́ dì anabi ló ń daju dájúdájú ó ti ṣe ṣíríkù ó ti ṣe ẹbọ ó ti anabi ló ń sọ̀rọ̀ ìtọ́lọ́ ń fiṣẹ́ ẹni tọ́lọ̀ ń rán sáwà là ń sọ̀rọ̀ rẹ̀ yìí nínú àdìsí mi lórí ká máa so nǹkan kọ́ ká so nǹkan rọ̀ yìí ànábì ń jẹ́ kó yé wa pé mọ̀nà alákọ̀tẹ̀ mí ìmọ̀tàn ẹni tọ́ bẹ́ẹ̀ lé ń so nǹkan rọ̀ wú kìlà ilé ọlọ́wọ́ wà dáadáa nǹkan yẹn ṣe bó o rò pé pààrọ̀ tó o o rò pé ẹ̀ẹ́tùn bá wọn náà bí wọ́n ṣe lásìdẹ́ǹtì tán kú ẹ̀ẹ́tùn bá ń tí wọ́n so kọ́ra náà kí ló dé tí nǹkan yẹn ọ̀mọ́ jẹ̀ wọ́n kú ẹ̀yin mùsùlùmí ẹ má kú lẹ́lẹ́bọ̀ ń tá a sọ lórí ẹbọ le tó lọ sọ fáwọn ànábì rẹ̀ le gbogbo ẹni tó bẹ́ẹ̀ lè mẹ́bọ mẹ́sìn wọ́n rà náà náà ni afẹ́ kájọ pàdé lálùjẹ̀ náà kájọ ọmọ rẹ́rìn lálùjẹ̀ náà òun la ṣe ń sọ ń tà ń sọ yìí bí bẹ́ẹ̀ kọ́ àwa náà dákẹ́ ni ṣùgbọ́n àná ẹ̀ dákẹ́ torí náà ìmáa sọ àsọ̀rọ̀ ẹbọ ni o lára ń tààtò sọ òun ni àtiwálátà àtiwálátà mímọ ṣe oògùn fẹ́ràn mímọ ṣe oògùn fẹ́ oògùn fẹ́ yìí òun làwọn èèyàn máa ń ṣe tí ó máa jẹ́ kí obìnrin tí ó fẹ́ nífẹ̀ẹ́ ọkùnrin yóò sì máa nífẹ̀ẹ́ rẹ̀ lágídí ọkùnrin tí ó fẹ́ nífẹ̀ẹ́ obìnrin yóò sì máa nífẹ̀ẹ́ rẹ̀ lágídí gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣe léyìí tẹ́ ẹ ní mùsùlùmí nìyí ẹlẹ́bọ nìyí o tẹ́ ẹ bá kú lórí oògùn fẹ́hun a kò sí solution mọ́ o ẹ rà sínú iná ọlọ́run ni o ìlà ṣe ń pariwo ọ̀rọ̀ ẹbọ yìí o ẹbọ ti wọnú ìsìláàmù máwọn èèyàn lọ́wọ́ ńlẹ̀ yorùbá ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tá a jọ ń kírun àwa ń pè wọ́n mùsùlùmí à ń fi wọ́n joyè àdínì à ń pè wọ́n ní bàbá àdínì ìyá àdínì sàràkí àdínì ọ̀dọ́ àdínì ustaasu àdínì àáfà ṣẹbọ ò ti wọnú ẹ̀sìn báyìí ìwọ ìyàwó

ẹyọ kan sí nínú àwọn nǹkan tí ẹbọ tó kó sínú àáfà alárẹ̀ ṣádùn rihal lè àólìyá ìlà ìtààlá àáfà ní ká wá sírìn àjò tó jìnà kálá afẹ́ lọ wo wòlíì ọlọ́nkan afẹ́ lọ ṣe ìjọsìn níbi sàárè rẹ̀ lọ ṣe níbi orírun rẹ̀ àáfà ní ẹbọ tó dájú òun ni eléyìí a padà máa ṣàlàyé eléyìí ní ẹ́písòòdù tó bá jẹ́ ẹpisóòdù kẹrin ilé ẹ̀kọ́ mufilin high school àwọn náà sonígbọ̀wọ́ ètò yìí admission lọ́wọ́ ní madule mufilin alislami ilé ìkẹ́ wa táwọn ọmọ òtọ́lé ní may twenty two inshallah school admission náà lọ lọ́wọ́ ń bẹ̀ àwọn ọmọ wọlé fún third term ní may four pẹ̀lú yọ̀ǹda ọlọ́run a máa tán pàdé lóru ọ̀la títí òru ọ̀la yorùbá united islam rasheed hashim abu anas asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.